Um, um, bá mú tissue um, handkerchief yẹn, ẹ fi nu ojú mi náà àbí ibi tí ó wà. 别的吧。